sànú jùlọ a ń tọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún alùfáwà àgbà olùfẹ́ wa olùṣìkẹ́ wa aṣíwájú wa nábì wa Muhammad sallallahu alaihi wasallam ìṣẹ́ ọlọ́run kú bá nábì náà tàwọn ará lè tàwọn sọ̀hábà rẹ̀ an bá wọn bá kó sánú àwa náà tàwọn òbí wa tàwọn alùfáà wa tàwọn ọ̀gá wa àti gbogbo àwa jàmáà lọ́kùnrin wa lóbìnrin عمليات الإبداع المطلق عنه وقلات القيامة إذا تأفي كتان لقوني وروجوني هنا حكمة من التاريخ ما بين وفاة الرسول صلى الله عليه وسلم إلى مكة لحسين سنة واحد وستين هجري حواس àsìkò دي النوتة ولا يعني bọ́ láàrin ìpàtàbí ti kúdà tí mo rí pàtàkì ìtọ́sẹ̀ láàrin 51 years láti àtọ̀fún wa nìyẹn kọ́lọ̀ ọba mọ́ta fọ̀rọ̀ yíwa àti gbọ́ ń pa ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ń pa tí wọ́n kò pàṣẹ ní àfẹ́yìn àti gbọ́ ń pa bí ṣe náà ṣe ń dán sọ ń kan ará kó àtàwọn ará Iraq pé kí máa rí ọba bí akáwọn ṣe pààrọ̀ ni òun ó fún máa rí alẹ́ yìí mẹ́wàá wọ́n fi gbẹ̀ǹkì sí máa rí à bí táwọn èèyàn màáwíà tó wà fáìm pẹ̀lú ẹ̀lẹ́ òun fún màáwíà léèyàn mẹ́wàá kóun fi gba ẹ̀sìn tí kára yín bẹ́ẹ̀ ṣe ti bàbá òun jẹ́ nu àyín náà lẹ́kọ̀ọ́ òun náà pé inú àwọn àkàwárì

وني كيرو وني كيرو انتم كده وقفوا عنه كما في يامر بن عاص كون كذا بيقول لك علي جنب بوان او ديوا ده ما تجوا على الاسلام في على يد تعلمي او ديوا على يسري كده كده نو في سوق اجا بيرو عم بيتسلم هو بقص من وقفوا قالوا كوان كما جلوا الله سبحانه وتعالى أسوأ very very careful. Don't do what I want. كلمة القرآن يا أيها الذين آمنوا إن جاءكم فاتكم بنبأ فتبينوا يقولون فتثبتوا كرام يقولون فتثبتوا فكان رأيهم لي ما جرى في فتثبتوا فتثبتوا لو ينتظروا فتثبتوا آه إن شاء الله فتثبتوا من يعني ناس بين الناس بقعود يسيوك عزمي اللي ولا مسافر أيوة ولا نعم المبعث الثالث ما كده من مصر حسين رضي الله عنه إخوالك تعلم بقوة قصيدنا حسين رضي الله عنه كذلك لا رأيناني حسن بن علي رضي الله عنه سيدنا علي عمر حسن حجب بن حسين كيف لسون قال رضي الله عنه أنا والله المعاوية خير لي من آو الله الله أكبر لغة حتى نمي مثل سلوك المعاوية معاوية أنا في سلوك بلوه ومن كان رضي الله عنه أرى والله معاوية خيرا لي من آو الله المفلغة برا سيدي يقول يسيدي في معاوية سيئة في مراجعين كل رسل يجوع وليلهم وتسلمينهم الله أكبر يزعمون أنهم لي شيعة هناك الشيعة من العوام وانت لن يعوني فهمي يتقوى قبل أمامه وناس فهمي وانتقعوا ثقلون كوحة لبنون أروان كسلاتهم واخذوا مال وابعوا وامي والله لحين أخذ مني معاوي عهدا آه، حين آخر آه، بإيدني دمي والله tí máa á wí àbálò fún ní àdéhùn kan fún ọ̀pá ẹ̀jẹ̀ mi máa fẹ́rẹ̀ sí púpọ̀ òní ti pọ́jù sínú ẹ̀ wọ́n mi náà bí i fi àlè máa fọkàn mi balẹ̀ pé àwọn ẹbí mi sí lọ sí na ma'áwíà khairu min an yaqula ni olórí fún mi ju kún taa a eea a lea lọ́fà ẹ̀rì rẹ̀wọ̀n sí àkúmọ̀ sọ̀rọ̀ rẹ̀ ìṣẹ́yìn sínú ọmọ ìwé ní pàtàkì nínú àmà àwẹ́ rẹ̀ fún ní bank of tiding on science stamp gbogbo kọ́kọ́ sí àwọn fáàmì sọ pé tí máa wẹ́ bá sí sẹ́ni náà sábàá pé máa wẹ́ mọ́tò kọ́kọ́ sí fún ìgbà mí rò kọ́kọ́ sọ̀kalẹ̀ fún yánà gbogbo kọ́kọ́ síbẹ̀ gbogbo tí ìwúsí náà kọ́kọ́ sí sẹ́ni náà máa wẹ́ lórí wà á ti kí nínú àwọn àti wá rúùlù fún fifty years for good fifty years ó fi rúùlù láti forty láti fourteen for nine láti lè yẹ forty one years fún ìwọ forty one years ó lè di pé wàhálà ṣẹlẹ̀ lẹ́yìn rẹ̀ yìí. ó di yé wa ọlọ́mọdé àfọ̀rọ̀ yìí wá èyí máa very very careful ẹ̀yìn máa ń tọ́ ọdún jẹ́ máa rẹ̀ gan wà very careful lọ́fọ̀ọ́rọ̀ àlẹ́bí sísẹ́lẹ̀ kò ì má sẹ̀ ó ní hábìbì hábìbì dẹ́ka àwọn ènìyàn máa حتى يكون عدوك أو لما ففأني فيها نفير نيوة بقى نسوك يسوي أنا لو تقول تعالى لولا وأنا لا من فوتيجنز وهي أي جوائي كان كتير ما تبقى لوريا لكتير وأنا لا أغلق نجمبو أنا هنا مبوني كلوني وأنا أغلق نجمبو لولا هنا أغلق يقول نحبب حبيبك حول ما ما نفسي بفير نيوة بقى ومسلم وسليو

kọ́lọ̀ nǹkan ti kọ́tí bẹ̀tì nínú kọ́lọ̀ kó sàánù wa náàm kọ́lọ̀ bá kó sàánù wa kan wa náàm ìkára àìdá radiyallahu anhu bi shi'ati lẹ́yìn náà asan ti fáwọn tó ń pẹ̀lẹ́ pé ya alal iraq ya ra iraq inna o sàkínú kọl bí nafsi wallahi kàmí gbónin kayi kàmí gbónin kayi alaikum salasa asibẹ̀rẹ̀ da ta خطأكم أبي أبابان أبابان يعني سيدنا علي لينا وتناطر إيايا أفلي أبو كمي أفلي أفلي أوا أبو كمي أوا أبو من جهاتكم متاعي لينا أكوي لوري رومي رومي تقروا يكوا على قلوب لوري ودرع على الكوفة وقول أم الحسين اتجاه وراء كوفة dúkẹ́ àwọn gan ni wọ́n pàtí na Hussein àwọn ará kúfà wọ̀nyí àwọn náà ni wọ́n pariwo pé àwọn náà wọ́n pàtí na Hussein ẹ̀kọ́ gbogbo ìṣẹ̀lẹ̀ ayé lè sí yìí ẹ̀wọ̀ program tó ní ní ṣẹ́ẹ̀kẹ́ ẹ̀ńtà ẹ̀rí pé àwọn ọ̀tá iná wọn pẹ̀lú ọdún tí wọ́n jẹ́ pàtí àdíkẹ́ ẹ̀mí kẹ́kẹ́rẹ́ nígbà tó bá pàtó wọ́n ní ẹnìkan tó bú lẹ́pẹ̀ẹ́ kí ìgbà ọlọ́pàá bulẹ̀ fọ́lò olùgbàlọ́gbà mẹ́pọ̀ òjò pápá ẹ̀kọ́ tí ò lè ṣèkà ẹ̀rin wọ́n á tẹ̀lé jọ wọ́n ní àwọn tó ní wọ́n ní wọ́n kú fáyà fáwọn ní tógèt wọ́n yàrá dá lẹ́kì tógèt àgọ́pẹ́ buhari nìkan kú sí kúrìsì ó ní kí ẹ bá ìpínlẹ̀ àìsí advance táwọn yẹn gbé tí wọ́n ní wọ́n ti dáwọ́ ara lẹ́nu àti táwọn náà fi mà ètò kìíní ọ̀padà yíwọ́ báwọn nìkan táwọn pèlè ọ̀padà yíwọ́ báwọn yóò padà gbé àwọn ni wọ́n rí kókó àwọn òkú wa láti yá sílẹ̀ nìkan ọba kọ́ wọn wàdà wọn lẹ́rẹ̀ wọ́n yọ olùkọ́ wa mẹ́túrárì wọn wàdà wọn lẹ́rẹ̀ àwọn ọlọ́run nìkan ọmọ gbogbo rẹ̀ wọ́n pé plan irọ́ ni irọ́ yóò lù ú nìkan ó di eyín àtẹ̀rí nìyẹn plan yẹn ọlọ́run lọ yọ wa bí plan yẹn ga ìrònú ńlá ni wọ́n gbọ́kọ̀ ọlọ́pọ̀lọ́ wọ́n kọ́ fún àwọn ìpínlẹ̀ àtúbà ìfún àtúbà ìfún ọlọ́ Tinubu ẹ̀yà bá ti ẹ̀jẹ̀ táwọn yẹn náà lẹ́kẹ̀ẹ́ lẹ́yìn Yorùbá ni alẹ́ Yorùbá nǹkan láti jẹ́ kó wà bá ti ẹ̀jẹ̀ kó kú jẹ́ ó rí èyí mùsùlùmí ni mùsùlùmí ni ẹ̀yà abàtì wọn jẹ́ láì rí ìdájọ́ ara nù àti tí náà nìyẹn olórí fẹ́ bọ́ọ̀bù Àbújá bọ́ọ̀bù rìsánẹ́rì kàǹtẹ́gùtì àwọn tí wọ́n nífẹ̀ẹ́ gbogbo bá ń tẹ̀gbà ẹ̀ نعم بدر آل كوفة وقول قتلة حسين وراء كوفة أستعمد الجاني وقتلنا حسين قولي لقد نفها محمد بن علي بن أبي طالب المعروف بابن حنفية هذا موضوع قولي محمد وما علي وما أبي طالب المعروف بابن حنفية كلام كلام خيري أشرى يفعيم إلى ذا محمد بن علي بن أبي طالب المعروف بأنه فيها ويساعد بني محمد مع علي كما يحدد آه، على نفسية يقول يوم ما سيدنا علي نعمت بسي ما سيدنا فاتمان قدوا ما تعرى عنفين المعرفين على عنفية يتيو بري عنفية يدفن سيدنا ali kuma ti fari ma kusa níbi síkà fẹ́ sínú ali fẹ́ àwọn mi ìyàwó mi tó wá fẹ́ olúwa bí muhammad ọdẹ kuma bá bá lòun pẹ̀lú sínú hasan bá bá lòun pẹ̀lú sínú ọ̀fẹ́yìn ó di wa ìṣàkọlù nínú wọn bá bá pé muhammad anafiya bá muhammad anafiya ma pé muhammad ma sí ní ali wọn kún bẹ́ẹ̀ ó di wa pàjẹ́ ìjọ kàlà gan mo ti nafiya fún hasan bí ọ̀sẹ̀ yìí ìgbàkàlà nasaha muhammad bin ali ابن أبي طالب المعروف بابن عنفية أخاه أسين رضي الله عنه قائلا له محمد وما سيدنا علي وما أبي طالب المعروف كمسيح ابن عنفية أسين فيها فم أخاه أسين وما يا أم بداره أسين قائلا له يا أخي وما يعني إن آل الكوفة قد عرفت بدرهم وآل الكوفة وانا متجاوز هو عسيس فوز فاهم له رب عقلور إن عال يا أخي أما يامي إن عال كوفة قد عرفت قدرهم لأبيك أقول مموت الدبارة دبارة الدبارة مموت الدبارة الله أكبر وأخيك أما يا حسن نخف أن يكون حالك كحال من مدى ممدر ممدر فكرت ممكن فكرت شوك الاسيان تفلتان في السجورة dẹ́sùn táwọn síwájú rẹ̀ ní ọ̀sẹ̀lẹ̀ sí wọn náà àwọn eléyìí wọ́n ti tó bákan lẹ́yìn mo ń dúró máa ń dúró mọ́ wọ́n yìí lẹ́bàá yorùbá lọ́rọ́ wọn Allahu akbar وقال الشاعر المعروف الكرم زق للحسين عصا لوني كان نوع و لوني اسكبت المركب صوت ابن وسين بايك ان تسألوا عن شيعته ان تصبت لهم الذي هو بسبب gbogbo ẹ̀yìn tó kú ó kù díẹ̀ kọ́dọ̀ náà ní kúfà olórin wọn fẹ́ pé olóògbò umark ọkàn wọ́n wà pẹ̀lú ìtọ́ wọ́n àfihà fi ma àlẹ́ àmọ́dá wọn wà pẹ̀lú mahawiya ni lọ́gbàgbọ́ mazid ìdá wọn wọ́n lò fún yazid ọkàn wọ́n wà pẹ̀lú rẹ̀ sọ ẹni wọ́n ń kílè mú káwọn wà pẹ̀lú rẹ̀ àmọ́ mọ̀ náà fi kí ni wọn ìdá wọn lò ẹ̀gẹ́ sẹ̀ أسيافهم عليك دعوة أو إبليس له والأمر ينزل من السماء والله يفعل ما يشاء لما لو لو لو لو لو ما تتوب أما هو إيه قلت قال حسين سيدنا وسلمي سجدت لله أمر الله الأمر قل الله وكل يوم هو في شان رب يعني بجوبة هو من سيكني حين نزل قضاء بما نحب ونرضى والحمد نحمد الله أو أمال ناني كدوا تولي كتب حقلا أمال ناني سلام باني الأمال بما نحب ونرضى كدوا بتاع نفسي كتب يلسي نحمد الله أدك لو ولو بعيد ولو سيكون على نعمائه لو جنة ما تسمعه هو مستعان على عداء الشكر قلنا لما دخلوا في كل حلوه قلنا لما تقولوا لنا وإن حال القضاء دون الرجاء من يبعد ممن كان حق بين أبنيته وتقوى كرارته طبعا كل رأيوة والكجبة أكرم طبعا كلهم قلت لهم قلت لهم قلت لهم قلت لهم لهم لهم يبع عليه عندما خاتم أم حسين رضي الله عنه ثم تسلنا وسلنا في خطبة فمراء خدمة فمراء إراك أشار إلى صادقتهم أسرة سيامة أسرة سيامة أسرة وصلة إما أبيه وأخيه في الختاب منه أتسوى أتسوى أتسوى أتسوى ياري حسن أتسوى خطبة تسفوها فإن لم تفعلوا تابع فلا بخبكم أحدكم تابع يعدون تابع من شيء ولا يعدون تابع شيء وخلطت البيعة في آناقكم تابع بيعة تابع لكم ونرعين فأمري ما هي من هي لكم الانكر لذلك بس تجد في المقرات بنيت من وقت هذا بيناني هذا عمين قد فعلتموها لأبي وأخي السبيت مبامي السبيت ميامي وابن عمي مسلم السبيت وما عنكم من مسلم والمغرور من اكتر بكم ان توجد التجاء ان تبقى تكياري اي يكون ان توجد التجاء ان توجد كي يكون جاء ورأي يقول جيب مفوع أبي أموت الوضوع العمل يا رجل يوجد كون كون كون قلوا معقوف على إليني على سيدنا علي على سيدنا حسن رضي الله عنه على سيدنا أسين كمارا إراك كمارا كوفة على علي بن عبد الحسين علي بن حسين المعروف بزين العابدين علي وما حسين سيدنا حسين هنا بيوم وصلني حليه فالمعروف زين العابدين ما في زين العابدين ودي أصفاء وتنسلوبة إياي ما في زين العابدين ما خمسي ba wani lawa ne sami sun kuma ba ne zai abidin a kai ba na yayi ba wani lawa ne alhaji abdulani da makwalo ba na yayi ba ne da mit a jalusu na kakan inda kusuriyar mutu ba ya mit na obiwa in sau kira mil sọ ọmọdé ló ń pè ní gàdé pálọ̀ àbí ọmọdé ẹ̀ ń tú ní wàá sọ fún lónìí afa wa ní bẹ́ẹ̀ bí mo mú pálọ̀ wọn bẹ́ẹ̀ ní kíra kan wá ní àmú kíra wa wọn ní kò sẹ́ni tí máa wọ pálọ̀ wọn bí òun ló ń pè ní gàdé pálọ̀ gbogbo tí a bàbá tó wà ní pálọ̀ ní mo mú tó ọ̀pọ̀lọpọ̀ àwọn láwọn ní ọmọ ilé o wọ́n gan ẹ̀rìndínlẹ́ pẹ́ ìjọba fìràwọ́nà àbúrò rẹ̀ sọ wọ́n àwọn fìràwọ́nà làwọn jọ lọ kéèké lọ́nà àwọn akẹ́kọ̀ọ́ náà ti burú mọ́tò wà kékeré bí a ń fi kúta a ń fi kúta àti ìjọba kọ́kọ́ mi fọ́ mi ló sọ fún mi nù àti kọ́ fojú di o mo délé òye o ọ̀nà àwọn kọ̀lù fìràwọ́nà làwọn jọ lọ kéèké ọ̀nà àdọ̀wà náà ilé ìgbòdì ẹ̀ka fílẹ̀ àbí ẹ̀ka fílẹ̀ àbí علي بن حسين المعروف بزين العابدين المزافر ايوه لوبا سعد ولا القيامة صلى الله نبي الكريم وعلى آله وأصحابه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته نعم وعليكم السلام بالله الشيخ حسين يونس ها نعم ṣíṣe gbogbo àwọn àwọn ẹni tí wọ́n jẹ́ káwọn bà ní wọ́n wà tí kò sí ìdí láàrin mùsùlùmí obìnrin pẹ̀lú ẹni tí kò sí lọ́kùnrin jíìdì láhùnà lẹ́yìnlú láhùn lọ́wọ́ láhùnà yẹ̀hìnlú láhùn bẹ́ẹ̀ tọ̀rọ̀ lọ́wọ́ ni àwọn obìnrin mùsùlùmí wọn tó sí àwọn tí mùsùlùmí lọ́kùnrin ó lè yín wọ́n láhùn yẹ̀hìnlú láhùn náà bẹ́ẹ̀ làwọn ọkùnrin náà kò sí wọn ọkùnrin kò fẹ̀rí kó fún mùsùlùmí lóbìnrin Quran ilé ṣe àdíṣì ti lẹ́rin àbí kò sí ẹyẹ àdíṣì ó ní ọwọ́ àwọn ọmọ ẹ̀mí àti wíṣẹ́sì wẹ́ẹ̀rì wọ́n á sọ́ọ́ ti kéré nǹkan ní ẹbí sí ti ṣiṣẹ́ mi ó ní ọmọ ọmọ mi ọmọ mi nìkan ìṣẹ̀lẹ̀ àwọn ìṣẹ̀lẹ̀ àwọn tàbí láàlì láì tàbí láàlì láì lọ́wà ó hmm. ní nǹkan gbogbo tí kò há sí lọ́fẹ̀ẹ́ dídì ọlọ́ọ̀bà kọ́kọ́ fún wa àwọn kí n dákọ̀ mọ́tò kí ló gbọ́dọ̀ bí mo dákọ̀ àfáàyín ọmọ alìbàjẹ́nà mm, bọ̀ àwọn àfáàyín ọmọ alìbàjẹ́nà òun ló sọ yìí yẹn ọmọ ká àjọ àwọn wọ́kṣọ́ọ̀bù ṣe ń kọ́ ní jẹ́ ní ìrántí kọ̀ rárá ó bá mi fọ́sí ẹgbẹ́ àwọn láti wọ́kṣọ́ọ̀bù bá tẹ̀lé ó ní mùsùlùmí ọ̀gá tẹ̀lé mọ̀ nítorí tẹ̀lé gẹ̀rẹ̀ kí n wo tó tó mọ̀ ní sọ́lọ́tọ̀ àwọn ilé rẹ̀ nílẹ̀ o bí ẹgbẹ́ àwọn kọ́mílẹ̀sì wa bí kọ́ àwọn kọ́mílẹ̀sì wa yẹn ẹ̀ ó yà bẹ̀rẹ̀ ni àbí àkọ́lọ́pàá yìí léyìn kí ẹ̀bẹ̀ ló ń gbì ẹ́ ẹ̀ máa fásitì wọn wí àbí ṣé wọn tó wà lọ́rọ́ dọ́dọ̀ ó fún mi gbogbo ilẹ̀ bí fẹ́ẹ̀sì ni àwọn àfáàgà àwọn àfáàgà fáàmì wọn mẹ́tẹ̀lẹ̀ dókítà mi rẹ̀ ńlá yọ̀rọ̀ ìmúni fúlà wọ́lọ́mù nínú wọlá ìta wáyé ọdún ìtẹ̀lẹ̀ ti pẹ́ nípa ṣẹlẹ̀ ní pé wọn ọba kò sàmù wà lẹ̀ yorùbá akéda ìsìlámì àsọ̀hí àtẹ̀lẹ̀ wọlẹ̀ yorùbá ni agbára yorùbá gbọ́lára àmọ́ kò sí àkéda lára wọn ọ̀kan náà afágbà kan náà afágbà yorùbá tó ká yùṣàrù ilé ilẹ̀ ọ̀làmọ́ ìbílẹ̀ yorùbá káàmà tó àwọn afáàlẹ̀ yorùbá ni ìtawọ́lọ́ ọkú asọ́gbàfù ní asọ́gbàfù ní ìrìnà tó gbọ́gá àti asọ́gbàfù asọ́gbàfù ìyẹn náà làwọn ọlọ́run agbọ́mọ̀ gbé yẹn lágbó asọ́gbàfù kékeré jẹ́ àrí kẹlẹ̀ rí àwọn tí wà nǹkan tó ṣe dada sagidi ìgbé ìjẹ ìgbésọ náà ní ilé ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń kó lánàá fún àwọn àti àwọn òmò ń kó wọn ẹ̀mọ́ ń parí. tí ọlọ́run ní kí mọ̀ ẹ́ pé ọ̀yẹ́ kí èèyàn dúró láti mọ́ wọ́n mọ̀ pẹ̀sì láti rí pé nígbà táwọn ti mú sí ìbọn wọ́n ṣe muharram first àwọn ìjára bá takò wọ́n lábẹ́ kàmí ló kọ́ takò ọlọ́kan fún ìdí alájọ ńlá pọ̀ èyí mọ́ ní tìámì díẹ̀ ọmọlẹ́lẹ́ àfáàyí akẹ́kọ̀ọ́ wá síbi fún ìdàmù wa alábúra àrà lọ bí mọ́nà bàtà kùnú lágùn mẹ́wàá àrọ̀ làdí bẹ̀yẹ láàrọ̀ jùlọ yẹn wọ́n làmọ́ yádi sí wa wọ́n ní afẹ́ sí muharram first wọ́n fẹ́ sí create awareness àwọn yẹn wọ́n ní àwọn tó bá fẹ́ kàwé rẹ̀ kò sábà ń bẹ̀ àmọ́ kì í sọdún ni o torí ìdí méjì náà lọ́wọ́ ìdí fitiri àti ìdí adha àti ìwà kúta ní wọ ìdí mawlud nípa ọjọ́ ìtọ́jú yẹn àwọn ìwà kúta ní wọ àmọ́ kì í ṣe ìfà lọ́wọ́ ìdí mawlud má fi kúrò sí ẹ̀rọ máa sọ fún kùsùn lọ́wọ́ ìdí mawlud àwọn ìwà kúta pé mo fi wà àtúbẹ̀ yìí ní àwọn àkọ́kọ́ wọ́n dìbò nígbẹ̀ wọ́n fi ṣe ìka ọlọ́wọ́ èdè mọ́lòdì náà ni wọ́n bínú à ń lè wà òun ń lè wà bí program yẹn ìdí ẹ̀sẹ̀ ká ti pínlẹ̀ program yẹn lọ́dún yẹn àwọn ìjọba bá gbé jáde lórí DITV pé dídá ni àwọn mùsùlùmí tó bá yarí ẹ̀ á fún àwọn ìjọba lẹ́sì ìlú mùsùlùmí àwọn àgbà onígbàgbọ́ ni chairman mami àbọ̀lúgbàjò ń káàfin ní pé ọdún gbogbo àwọn afá ẹ̀kọ́ ni wọ́n lọ ẹjẹ́ á fi rìházà lé kàtàkùnmọ́lá láti lé káàmọ̀ tí wọ́n sọ wọ́n lọ́fà wọ́n lọ́mọ tẹ̀ tàbí wọn wọ́n dẹ̀ mú ìdíkò ìdíkò kí bá dé ìwádìí wọn lọ bá dé kí ni kúkú àwa ń tẹ wọn ní ìgbéra ní kí kúkú àwa láti ní anábì ní wọ́n ọlọ́run ní wọ́n tẹ́lẹ̀ sílẹ̀ àwọn olùdómìnà mọ̀ àjẹmí wọn sílẹ̀ àwọn olùdómìnà mọ̀ àjẹmí wọn àǹtàrà النبي والذين تبعوهم بإنسان والذين تبعوهم قالوا إنسان كان بيجي بقى قال يقول اه يقول باي دا يقول كده بقى هي مسبب النزول هاي هي كنت تيجي سبب النزول هم لا يجي تيجي سبب النزول شيوي شيوي شيوي نمبر ده بيجي ما رون هي ما سبب النزول هاي هي قولي بقى قولي nínú kí ní alábùdó ní ọmọ yìí wá ní ìjọ ìjọba ní ìwọ̀n fún ìjọba yìí gbogbo àwọn wa kò sílẹ̀ kan dáwọn bí ètò wá lórí pé àwọn tí wọ́n wọlé ìdíjọ́mújáde òòrùn ńgbàlùfù tó lẹ́tí program nù kú ti fi ẹ̀rí àti alábìyàbá àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn yìí átàkì òní ni wọ́n kó o kéré lè kan kó o ju sẹ̀nàwíà lọ kí nínú wọn lọ́lọ́sọ̀nàwíà lọ́lọ́sọ̀nà ìjọ náà ló ti di àlá ó ti mọ ewé jímọ̀wé ó ti mọ nǹkan jímọ̀ nǹkan dáadáa ẹlẹ́yà ọlọ́ọ̀kan ni wọ́n lọ kí ó mẹ̀gà olóògbé tó dé báyìí ó ní àwọn báàgì mẹ́rin yóò mọ̀ mẹ́ta ló gbé wa ó wà àwọn olókùn sílẹ̀ àtọ́gùn àtọ́gùn ló kó wá báwọn ó ní ẹwà bó ti rí nìyẹn kí wọ́n bá kó sàdọ̀wà rẹ̀ ọlọ́run kó sàdọ̀wà rẹ̀ ó fẹ́ sógun ẹ̀sọ́gùn abubuwa sharafudin zaria kini abin su bayan bayan nan kada ga kudu ti buwa sharafudin wa alọsí hajj an ti tabin bayan ayi da bayan wani abi bawal ita ni ya rufin wa a saudiya an ogun wani su bayan ko ta fasa su ne kika wani mutu a zino kawai jasa wani sanwo filin ya fi kowale ko fi sẹ́yìn good ẹ̀sìn gùn ẹgbẹ́ ta ogun ẹgbẹ́ ta àbúrò sódà ẹgbẹ́ ta àwọn ẹrù àbí ẹgbẹ́ ní kúnlẹ̀ àájì ní kúnlẹ̀ aláàfòrò tẹ̀sí ní ẹgbẹ́ ọ̀rẹ́ mi kí ló kọ́ rẹ̀ fi jù ṣàbúrò àyọ̀wà bí ọmọ pé àwọn aláàjì yẹn ti dìskúrò àǹkan mi àbí bá ti tẹ́lẹ̀ yóò fẹ́jì tán àjọ lọ fẹ́ ọ̀yà kí mi tó jáde fúlàní wọ́n ti dé mi ò mọ̀ kí mi kẹ́ samun rayuwa mari mahmudu wani ba su ayin ko kini abu da na ku fere ṣe mu wọ́n lọ́ba yìí bàbá ìgbà lọ́rẹ́ yìí ẹ̀rẹ̀ pọ́rù ọlọ́ọ̀bá kú sàánúwà ọlọ́ọ̀bá kú sàánúwà lọ́pọ̀lọpọ̀ ọlọ́ọ̀bá kú sàánúwà ọlọ́ọ̀bá سبحانك اللهم وبحمدك نشهد ان لا اله الا انت نستغفرك